وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى أنت يتوقفون رضا الله سبحانه وتعالى tí a ti ṣe àsọ̀látù fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam al-mab'uth rahmatan lil alamin ẹni tí ọlọ́run ọba gbé dìde pé kó lè máa jẹ́ ìkẹ́ ó sì lè máa jẹ́ àánú fún gbogbo àgbáńláyé kí a yìí máa bá àwọn ará ilé anábì àti àwọn sàhábà rẹ̀ wa alaikumus salam wa àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà a kí àwọn ọmọ ìyá wa ní adégbóyèga kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó mọ́ṣà bá wa sanwó ní ẹ̀sùn olóore àwọn ni wọ́n ń bẹ níbi iṣẹ́ dáhàwá ilé tí a ń bẹ níbẹ̀ lénìí àwọn ni wọ́n ń ṣe ìgbìyànjú àwọn ni wọ́n ń ná owó àwọn ni wọ́n ń ná ara àwọn ni wọ́n ń ná làákàyè àti gbogbo ìmọ̀ àti ní tí ọlọ́run ọba jogún fún wọn láti lè fi gbé ètò pàtàkì yìí kalẹ̀ kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kó mọ́ṣá bá wa san wọ́n ní ẹ̀san dáadáa níbi téèyàn ti máa ń bẹ́ san ìgbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run ìṣedáwà sójú ọ̀nà tọ́lọ́hún ala manhaj salatil umma lójú pọ̀nà àwọn ẹni ìṣíwájú wa ẹ̀sán rẹ̀ ọlọ́mọṣẹ́ àbáwá san àwọn ọmọ ìyá wa náà àti gbogbo orúfẹ́ wọn láwọn àdúgbò wa tá a wà yìí lámùkòkò ọlọ́mọṣẹ́ àsan oníkálukú wa náà ní ẹ̀san olóore. lẹ́yìn náà wá kíra wa lápapọ̀ àwọn bàbá wa tí wọ́n bẹ pẹ̀lú wa lọ́wọ́ wájú mi àti gbogbo àwọn ọmọ ìyá wa lápapọ̀ abẹ́lẹ́wọ̀n wa subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba kó má ṣe àṣàkálùkù wa náà ní ẹ̀sùn olóore. àkọlé ọ̀rọ̀ tí wọ́n ní ká wá gbéyẹ̀wò níjókòó ilé ní wọ́n pe àkọlé rẹ̀ wọ́n pe ókọ rẹ̀ ní al-amana al-amana ókọ tí wọ́n pe àkọlé ọ̀rọ̀ wálé nínú. ahlan wa wa marhaban wa wa rahmatullah àmánà kí ni ń jẹ́ bẹ́ẹ̀ àmánà kí làgbọ́yé rẹ̀ àmánà ń bo ló dé wàlẹ́kùn mùsàlámù rahmatullah abàlẹ́kùn. àwọn àtúmọ̀ wo ní bẹ lábẹ́ gbólóhùn àmánà kí lolúwa wá sọ ń parẹ́ kí lànàbùwà muhammad sallallahu alayhi wa sallam kí ló ti lálàyé fún wa nípa àmánà. sálàfù hàrí ìlú tí wọ́n ti lọ àwọn ẹni ìṣíwájú wa ọwọ́ wo ni wọ́n fi mú àmánà ìbálòwò sì ni wọ́n fi bá lò táwa ló wà kẹ́kọ̀ọ́ lára wọn wa alaikumus salam wa rahmatullah. ìwárà àmánà láre àpẹẹrẹ wo ló jẹ́ níjọ́ tá a bá rí i pé mùsùlùmí ń ra àmánà láre ìjìyàwó sì ní ń bẹ́ẹ̀ ń bi kéèyàn ń ra láre àwọn tá a lálẹ́ yìí àwọn tí ó ṣeé ṣe bọ́lọ̀ ń bá ní kákòókò gbà wá láwọn ibi tọ́rọ̀ wa ó dé nírọ̀lẹ́ yìí rè àwa ń bẹ olúwa wa à ń bẹ ọlọ́wọ́n ọba wa bimannihi wa karamihi wa izzihi wa fadlihi ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bó sọ dá nàbí sọ ọlọ́ọ̀dá kókó mọ́jú tẹnu wa jáde ọ̀rọ̀ fẹ́ inú ní jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá ti sọ̀rọ̀ ní máa ń kó bá ọlọ́mọdé àṣọ wa kúrò níbẹ̀ ẹ̀yin náà tẹ́ sì máa gbọ́ wa àṣìgbọ́ ọlọ́mọṣẹ́ àṣọ ẹ̀yin náà kúrò níbi àṣìgbọ́ gbogbo akáwájọ jèrè níwájú ọlọ́run ọba níjọ́ gbẹ̀ǹdà kìyàmù. al-amana kí là ń pè bẹ́ẹ̀ yóò da ká kọ́kọ́ gbàgbọ́ yẹ kí ń jẹ́ bẹ́ẹ̀ dáadáa. torí páwọn onímọ̀ máa ń sọ kíní kan pé al-hukmu ala shay'in far'un an tasawwuri al-hukmu ala fáró ọ̀nà àǹtà sọ̀wọ́rẹ̀ pé tá a bá gbé ìdájọ́ lórí nǹkan kan ìdájọ́ ni ó máa wá lábẹ́ ẹ̀pá àti gbàgbọ́ yé ń ta fẹ́ ṣèdájọ́ lé lórí ni. bá a bá tí ìgbàgbọ́ yé ń ta fẹ́ ṣèdájọ́ lé lórí ẹjọ́ ò ní ṣe dá. tá a bá tí ìmọ̀ ń ta fẹ́ gbófin lé lórí òfin ò ní ṣe gbélẹ̀. tá a bá sì tí ìmọ̀ ń ta fẹ́ lo òfin lé lórí òfin ọ̀hún náà ò ní ṣe é ìdí rẹ̀ a gbọ́dọ̀ gbàgbọ́ yẹ kí ni tá à ń pè ní àmọ́ náà tabawa mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ tán òun wá ni a ṣẹ̀ṣẹ̀ máa wá mú àwọn àlàyé ọ̀rọ̀ wá lábẹ́ àwọn ìdájọ́ àti àwọn tó so papọ̀ máa ń tá à ń pè ní àmàna. àkọ́kọ́ àkọ́kọ́ fẹ́ tún àgbọ́yé kan ṣe láwùjọ wa àgbọ́yé náà kù díẹ̀ káàtó kí làgbọ́yé yìí àgbáyé náà ni pé tá a bá ti ń sọ̀rọ̀ àmánà ibi tí máa ń kọ́kọ́ túmọ̀ sí lójú ẹlòmíì ò ní pé ńgbà tí wọ́n ò bá tú fún wa kódà lọ́gọ́rọ̀ àwa tá a túlẹ̀ Yorùbá yìí gbà míì tí wọ́n bá tú tá ń pè ní àmánà fún wa wọ́n ní túmọ̀ rẹ̀ òun náà ní nǹkan ìgbà ti pamọ́ wọ́n ní oní tá a gbé fún pé ń bá ń fi kinní ìpamọ́ tẹ́ni náà wá tọ́jú nǹkan náà dáadáa tó wá dá padà fún wa bá a ti fún wọn ní ká ń pè lámàánà rẹ̀. wọ́n fi ní àkíkà àmọ́ta bá wádìí ìmọ̀ tó jinlẹ̀ tó yanjú èyí tá à ń pè ní àmàánà ó fẹ́ jújú tá à ń sọ yìí lọ. èyí táwa ń sọ yìí máa hiya illa sura min suwaril amana wa máa hiya illa naw' min anwa'il amana. èyí táwa ń wí yìí kò jẹ́ nǹkan kan kọjá pé ìpín kan ni nínú àwọn ìpín àmọ́ náà àwòrán kan ni nínú àwọn àwòrán tá ń pè lámọ́ náà ìran kan ni nínú àwọn ìran tá ń pè ní àmàna yóò mọ̀ túmọ̀ sí pé gbogbo ẹni bá wájú òkó ilé ní tó bá ṣe pé ní tó rò pa fẹ́ wá ṣàlàyé ni pé. Pe ẹ bó o láti máa ń tọ́jú nǹkan tán bá fi síyàn lọ́wọ́ àẹ́kọ̀ọ́ra dáadáa wá o. torí nǹkan abẹ́ṣe lálàyé ó fẹjú ju gbàtí pamọ́ nìkan lọ. nǹkan pè ní àmánà ní ìtàwọn onímọ̀ dúró lé lórí tó sì ṣe pé òun náà làlùkùrá ní sọ̀rọ̀ ń pa rẹ̀ fúnra wa. òun náà ni àdá olùṣòkú kò láàzímá wal-muhafazatu alayha ìdágbé ní àlàmọ́ náà ló ní ṣókí ada'ul huquq al-lazima ada'u al-huquq al-lazima wal-muhafazatu alayha gbogbo tó ti ń jẹ́ ẹ̀tọ́ àti gbogbo tó bá ti ń jẹ́ ìwọ̀ léèyàn lórí ká wá máa pé ẹ̀tọ́ fẹ́ni tó ní ká fún ẹni tó lẹ́tọ̀ọ́ ká fún lẹ́tọ̀ọ́ rẹ̀ wal-muhafazatu alayha ìta tó wá pè ní ẹ̀tọ́ yìí ká tún wá máa ṣe àmójútó rẹ̀ dáadáa á ní ìta ń pè lámàrán rẹ̀ هي أداء الحقوق اللازمة والمحافظة عليها ó ní pé gbogbo tó bá ti ń jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wa ká máa rí pa ń dá padà sẹ́ni tó ní ká sì rí pa mójútó. ẹ̀yin látara definition yìí àwọn àfáà wa ní tó bá rí báyìí èyí tí ń jẹ́ ọwọ́ ìwọ̀ ẹ̀tọ́ lọ́rùn ọmọ ànábì ádámà ó kọjá kákànlá gbé nǹkan fún pé bá mú un dání. ṣé mọ̀ pé téèyàn bá gbowó fún wa pé bá mówó yìí dání ń gba nǹkan mi padà ó lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wa àbí ò lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wa ó lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wa àmọ́ náà nù. àṣé béèyàn bá sọ̀rọ̀ sí wa lọ́wọ́ náà pé ń gba ọ̀rọ̀ yìí ìkẹ́kẹ́ nìkan kan ó gbọ́ kílò náà ti dìjọ́ mọ́ ó ti di àmọ́ náà nù torí kí ẹ̀tọ́ rẹ̀ náà nù. ẹ̀tọ́ gbogbo tó bá ti ń jẹ́ ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ máa ṣe fún ọmọ làkejì òun náà ni tá a máa pè ní àmàna. tó bá wá rí báyìí tá a ṣàlàyé àmàna báyìí ǹjẹ́ àwọn nǹkan wo làwa máa ṣàlàyé lábẹ́ nǹkan yìí. kátókò mi alhafi ibn Kathir nínú tafsiru wọn nígbà tí wọ́n dé àmàna tí wọ́n fẹ́ ṣàlàyé alhafiz ibn kathir alayhi rahmatullah nígbà tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa nípa àmàna irú tá a fi rinlẹ̀ yìí òun náà làwọn náà fi rinlẹ̀ nù síra wọn. الإمام القرطبي عليه رحمة الله إلينا ننتونا تثير له لنثيره الله سبحانه وتعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وحملها الإنسان إنه كان ظلوما جهولا آية الله سبحانه وتعالى ó fi ń júwe bí ọ̀rọ̀ àmánà ṣe bẹ̀rẹ̀ ọlọ́run bá ní fi tẹ́sí mọ̀ pé lámọ́gbàgbé ìjà pè ní àmọ́ náà fún wa ni pé ká máa pé ẹ̀tọ́ fún ẹni tó bá ti ní ẹ̀tọ́ lọ́dọ̀ wa ká padà mọ̀ ṣerú àwọn àlàyé yìí. ọlọ́ ní àmọ́ náà ká pé ẹ̀tọ́ fẹ́ lọ́tọ̀ọ́ ká pé ìwọ̀ fún oní ìwọ̀ ká pé nǹkan fẹ́ni tó bá ní nǹkan lọ́dọ̀ wa ọlọ́run ọba lámọ́ náà yìí àwa gbé e fún sánmọ́ ọlọ́run ní àmọ́ náà yìí àwọn tó jẹ́ òkè lórí ilẹ̀ agbé láwọn náà lọ́wọ́ pé òfin kẹ́ ẹ mọ̀ pé ẹ̀tọ́ bẹ́lẹ̀ tó a fẹ́ gbélé yín lọ́wọ́ ọlọ́run bá ní bí sánmà ṣe tó bí ilẹ̀ ti tó bí òkè ti tó àwọn ẹ̀dá tó tóbi tó tóbi nú àwọn ẹ̀dá ọlọ́run kan ti tó yìí olúwa nípa gbogbo wọn náà yarí báwọn ò ní dé pé ìlú ọlọ́ni ṣùgbọ́n fàhámẹ́lá ìsà ọmọ ànábì ádámù ọmọ ènìyàn ló wá lọ rí tẹ́rí sàmà náà ọmọ ènìyàn tó sì tẹ́rí sí náà ìnáwó káàna zọlúmẹ́n ọmọ ènìyàn jálábò sífẹ́mi ara rẹ̀ lójú ògbà jehulan ọmọ ènìyàn jáláìmọ̀ kan ni wọ́n tọ́mọ ènìyàn bá mọ̀ ni yóò mọ̀ pé ń dáńpẹ̀ lámọ̀ náà yìí ń tó wò nílé ìgbé ni níbi ayẹyẹ alimami al-Qurtubi alayhi rahmatullah àti ọ̀pọ̀lọpọ̀ náà wà fún ní tafsir wọ́n ní àmàlà tí ọlọ́wọ́n bá ń sọ bí àwọn akọ ọ̀rọ̀ tó pọ̀ táwọn onímọ̀ sọ wá àwọn kan ní tó túmọ̀ sí rè àwọn kan ní ká gbà lérò pẹ̀lú ẹ̀rí àwọn kan níbi táwọn àtúmọ̀ rẹ̀ lọ́rẹ̀ alimami al-Qurtubi rahimahullah wọ́n ní àrí gbogbo táwọn àfààní sọ pátá gbogbo ẹ̀ náà ló wà bẹ́ẹ̀ àmàlà gbogbo ẹ̀ ló wá bẹ́ẹ̀ pé ìwọ̀ kan ń bẹ lọ́rùn wa ní tá a gbọ́dọ̀ máa pé fáwọn èèyàn. ẹ wá rí ìwọ̀ yìí ó wá pọ̀ púpọ̀ tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe pé òsìlà máa nà tí ń retí ká pé ní ọ̀dọ̀ wa. nínú àwọn ẹni tá a mọ̀ pé ní àmánà àmánà yìí nítumọ̀ tó ṣe pé ma'nan 'am yóò nítumọ̀ kan tó pọ̀ tó ṣe kókó gbogbo tá a sọ gbogbo tá a ṣe láyé ló kó sínú. ìrun tá a kí àmánà ni àwẹ̀ tá a gbà àmánà ni kódà wáàsí tá a láà yìí àmánà ni wáàsí tẹni tí ń ṣe wáàsí bá ń ṣe àmánà ni so àmánà yẹn fẹjú bìmárẹ̀ náà nítumọ̀ tó pọ̀ tó kó tó pọ̀ sínú. bó ti wá nítumọ̀ eléyìí tó pọ̀ yìí bẹ́ẹ̀ náà ni táǹpẹ̀ ní àmánà ó tún wá ní ma'nan khas ó tún wá láwọn ìtumọ̀ míì tó ṣe pé òun gangan làá tún wá máa yọ ọ́ lẹ̀ á kódà káàmọ́ náà tó tú gbogbo nǹkan ó kọ́kọ́ tú nǹkan báyìí. àmọ́ ṣe rí àti ma'anan aam àti ma'anan khas àti yìí tó pọ̀ nínú ìtumọ̀ àti yìí tó kéré nínú ìtumọ̀ gbogbo ẹ̀ pátá kò sí tọ́lọ́wọ́n bò níbi wọ́n jọ gbé ìgbàlódé wa mọ̀. ìyẹn ló fi jẹ́ pé bẹ́ẹ̀ni àti yóò ṣe gbọ́ níbi ọ̀rọ̀ àmọ́ náà ẹ eh, ọlọ́wọ́n bá nìkan ló ṣàánú wa. bí èmi àti yóò ṣe là látàrí ọ̀rọ̀ àmọ́ náà ọlọ́run ọba nìkan ló lè fi wá ṣe kòńgẹ́ ó kọjá ní téèyàn lè fọwọ́ sọ̀yà pé ọkàn tèmi balẹ̀ tọrọ bá dọ̀rọ̀ àmọ́ náà èmi lámọ̀ ẹ̀ náà gbàmọ̀ náà bọ̀ álámọ̀ náà rú èwo ló lámọ̀ náà rẹ̀ álámọ̀ náà èwo lọkàn rẹ̀ balẹ̀ lé lórí ìyẹn yóò jẹ́ ká máa mọ pàtàkì àgbẹ̀wò Muhammad sallallahu alayhi wa sallam ike àṣeyọ lálẹ́ ànábì kí Ànábì yanjú bí gbogbo tó ń pè ní àmọ́ náà ló tó lẹ́tọ̀ọ́ sí kán máa pè lóko yìí. Ó wá kú pé ní àdín náà. Báwo làwa náà ṣe wá rárá wa lọ́wọ́? Táwa náà táfi wá níbi mú orí bọ́ níbi tá ń pè ní àmọ́ náà yìí. Ó sì pàtàkì ká wá bá a ṣe máa mórí bọ̀. Torí pé gbàtọ́ Ọlọ́run bá fẹ́ ròyìn àwọn olùgbàgbọ́ òdodo inú Suratul Mu'minun. Ọlọ́run ti ń bá a bọ̀ pé àwọn mùmí ní òdodo ọlọ́run wá ń ka àwọn ìròyìn tó gbọdọ̀ máa wà lára wọn kán tó lè jèrè ọlọ́run wá ní walladhina hum li amanatihim wa ahadihim ra'un ọlọ́run àwọn mùmíní tó ṣe pé àwọn àmánà tí ń bá ń bẹ lọ́dọ̀ wọn wa ahadihim àwọn àdéhùn tí wọ́n bá níbẹ̀ láwọn èèyàn ra'un wọ́n máa ṣọ́ àmánà yìí. adékèké àti iná pẹ̀lú ibi tọ́rọ̀ tá a bá fẹ́ wà nínú àwọn olùgbàgbọ́ òdodo ihun tó bá ti ń jẹ́ gbogbo tá ń pè ní ẹ̀tọ́ ajẹ́páwa náà gbọ́dọ̀ mọ mójútó ọlọ́mọsá àṣírí ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. ọlọ́run ti wá lẹ́ni tí yóò lè mọ ṣọ́ àmánà ń àfihàn wa lọ́rùn dáadáa. ẹ sì ní kí ẹrú ẹ̀dá tí yóò mọ pé ọlọ́run ọba ìgbọ́rọ̀ ni ó jẹ́ torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá gbọ́ ọ̀sọ̀rọ̀ al-amanati ila ahliha ọlọ́wọ́ ní dájúdájú èmi ọlọ́run an tu'addu al-amanati ibà wọn tá a ń pè ní àmánà yìí kẹ́ ẹ máa ila ahliha ẹ máa pé fún àwọn ẹni ẹ bá mọ̀ kí làmánà táwọn èèyàn mọ ní lọ́dọ̀ wa à ń bọ̀ wá o. ọlọ́ni àmọ́ àmánà tá a fẹ́ mọ ṣàlàyé yìí ọlọ́ni à ń parí láṣẹ o àṣẹ ni láti ọ̀dọ̀ èmi ọlọ́ òfin láti ọ̀dọ̀ èmi ọlọ́ àǹtù adùn ẹ̀mẹ̀ẹ́dì ila ahliha kẹ́ ẹ máa pé àdéhùn fún àwọn ẹni tí wọ́n bá ní àdéhùn lọ́dọ̀ yìí ọlọ́kọ́ mẹ́ta àṣẹ rọrùn fún èmi àti yìí eléyìí túmọ̀ sí pé àṣẹ àṣẹ ọlọ́run ọba wa lórí òun náà ní ká máa gbé àmánà ọlọ́ọ̀bá jẹ́ bá ti wá ń gbé àmánà yìí àǹtàkùnmù bil adl òun náà ní kéèké tí wọ́n á máa ṣe déédéé àìwọ̀ yìí la àkáǹtùm bainan nas níjọ́ tẹ́ ẹ bá fẹ́ máa dájọ́ láàrin àwọn èèyàn àǹtàkùnmù bil adl kẹ́ ẹ máa dájọ́ pẹ̀lú déédéé ọlọ́wọ́n bá fi sọ ọ̀rọ̀ yìí oṣù ọ̀yà yìí dé ìparí tábà bẹ́ẹ̀ wà nínú àwọn olùgbọ́rọ̀ tí ọlọ́run ọba lẹ́nu ìwọ̀ àwọn èèyàn tí bá ń bẹ ní ọ̀dọ̀ wa tàbí ká ní gbogbo ìwọ̀ tí bá ń bẹ ní ọ̀run wa a gbọ́dọ̀ máa pé wọn. àwọn ìwọ̀ wo wà láwa gbọ́dọ̀ máa pé àwọn ìwọ̀ wo ló kọ́kọ́ pàtàkì tó bọ́ sí abẹ́ àmánà tá a gbọ́dọ̀ máa pè. àkọ́kọ́ ní àwọn àmánà tá a ṣàlàyé fúnra wa nítorí ilé nì kọ́lá kọ́mọ́sí àṣírọ́ọ̀nù fún tó náà ní àmánà tọ́lọ́gbọ́dọ́ pàtàkì. tawhidullah wa ifraduhu bima yastahiqqu bihi káṣí ọlọ́run ọba lẹ́yọ̀ kan níbi tó lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wa àmánà ni torí kọ́lọ́ ọba subhanahu wa ta'ala ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní ìdálìjọ́ ló lásán ìdídáwọ̀ èèyàn lásán illa liya'budun nítorí kẹ́ lè wá ṣe ìjọsìn fún èmi ọlọ́run ọba mo torí ẹ̀dá ìpínlẹ̀ ayé. má orí nínú mi rí ọlọ́nìbí ìwárìsì kí àbí ìjẹ̀mú àbí oore kan látọ̀dọ̀ yín wọ́n máa ń rí ìlú ẹyẹ tẹ̀lé ọlọ́ni ìsìnwá káwọn ẹ̀dá làwọn fẹ́ máa ṣe ìjẹ̀mú fún mi àmọ́ náà tí mo gbé lé yín lọ́wọ́ pé mo dá yín ẹ̀tọ́ mi tí mo ń retí látọ̀dọ̀ látọ̀dọ̀ ẹ̀yin ẹ̀dá tí mo dá yìí òun náà lẹ́nu ìbàdàn òun náà ní ká máa ṣe ìjọsìn fún ọlọ́run ajẹ́pẹ́ pé àmọ́ ìwọ ọlọ́run ọba níbi ìbáàdà agbọ́dọ̀ máa pè wọn mọ hafadà alẹ́ láti wá mọ sọ tó jẹ ìwọ ọlọ́run ọba yìí níbi àwọn iṣẹ́ ìjọsìn fún ẹ wá rí iṣẹ́ ìjọsìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala à ń kírun ara rẹ̀ ló wà wọ́sọ́lá wọ́síyàm wọ́sjaka wọ́sjaj wàbírù lùwàlídẹ́yì wọ́tàkọ́dọ̀kà alẹ́ fọkàrà ìwọ̀lùmọ́sáàkì ẹni gbogbo dáńkà alẹ́ ìjọsìn ni wọ́n à ń gbàwẹ̀. à ń yọ zàká à ń bá ń gbàwẹ̀ kó mọ̀ pé àmọ́ ẹ̀nà kan ń pè ti ta la ń pè ta la ń pè jọ̀mọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ tó rojọ́ lórí ẹ̀tọ́ lọ́wọ́ bó ń béèrè lọ́wọ́ rẹ pé ni mo ti ṣe ẹ̀tọ́ mi ni lọ́dọ̀ rẹ ìjọ pé àmọ́ ẹ̀nà yìí àbò òfin àwẹ̀ tí mo ní kẹ́ ẹ ọlọ́wọ́ bá sáré wọ́dà àrà sáré bá alẹ́ ilẹ̀ sọlá wá àti lẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ bá ṣe wákàtí àrùn lọ́nà yẹn lórí ọlọ́wọ́ bó béèrè lọ́wọ́ wa ló ní ọjọ́ ìgbéǹde àlùkìyà ẹ wá rí ọ̀rọ̀ irun yìí mu tó pọ̀ nítorí a kà inú gbogbo ẹ̀ pátá yìí tó pàtàkì jù nú àwọn ìjọsìn tí ọlọ́run ọba tí ó tú bí ẹ̀ dáadáa ìyẹn òyìn kan muhammad sallallahu alayhi wa sallam anábì sọ bí tí ìwọ̀ yìí dé iwájú ọlọ́run muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́dàá fáwọn abdullah ibn amr ibn al-as radiyallahu anhu ẹnna bó gbà muhammad sallallahu alayhi wa sallam ó ó ń ẹni bá lè ṣọ́ ìrun èyí tó mójútó béèyàn ti máa ń ṣọ́ àmánà káàlẹ̀ tìláwù lóra anábì ní ìrun kíkí yóò sì máa jẹ́ ìmọ́lẹ̀ fún wa burhanan yóò máa jẹ́ evidence fún wa najatan yawm al-qiyamah yóò máa jẹ́ tí yóò kó là nígbà gbé al-qiyamah wa man lam yuhafiz alayha anábì lẹ́nikẹ́ni tí yóò bá wá ṣọ́ ìrun lam yakun lahu nur ìmọ́lẹ̀ kankan ò ní bẹ fún oníjọ́ náà wala burhan kò sí tí ó ṣẹ́fídẹ́ǹsì tí ó fi sọ̀rọ̀ wájú ọlọ́run wàlá ẹnẹjà kò sí sí ọ̀nà tí yóò gbà fi là níwájú ọlọ́run wa kana yawmal qiyamah ànábì wa ni tó bá di tó ń gbé ìdàlù kìyàmà àwọn tá a gbé dìde pẹ̀lú ẹ̀yìn ẹ̀já gbọ́rù wọn. ànábì ní sáfù àwọn ẹni tẹ́ni tí ò mójútó ìwọ́n ọmọ wà níjọ́ náà àwọn ẹni tí wọ́n jàǹbá àmọ́ náà ọlọ́run máa kọrùn yóò máa bẹ pẹ̀lú kárúnà ẹni tí ọlọ́wọ́ bá parun láàyè wà fìràhùn yóò máa bẹ pẹ̀lú fìràhùn wà hàmán yóò máa bẹ pẹ̀lú hàmán wà ubayi ibn khalaf àti ubayi tó ṣe pé àwọn kèfèrí tó wà nábì lè mọ̀ lójú ayé rẹ̀ lélẹ̀ yìí wà. هذه الأمانة العظمى في العبادات àmánà ńlá lélẹ́yìn níbi ọ̀rọ̀ abẹ́sẹ̀ ìjọsìn fún ọlọ́run àti gbọ́dọ̀ ìyàbá ti jẹ́ni tó ń mójútó ìrun kíkí dáadáa ẹni yìí mójútó ìran kan náà rà mọ́nà ọlọ́run ọba ni. àtijọ́ tí ìran bá ti jẹ́ ni tí ń ra ìró láre tí ẹgbẹ́ wọn ń pẹ̀lú kò lè dìde ń bẹ̀ kódà ẹlòmíì àtúmọ̀ ẹni tó pẹ̀rẹ̀ ní ahlus sunnah ó pẹ̀rẹ̀ ní sálàfí àsìkò òun ó sì mọ pé yóò mọ gbọ́ tí wọ́n mọ pẹ̀rù yóò tuntun mọ ṣe nǹkan mi lọ yóò mọ níbi tí wọ́n ti ń kírun yóò tuntun mọ rán nǹkan mi lọ àmọ́ níbi lóyìnbó lọ níbo lè gbogbo rẹ̀ máa ń le sí níjọ́ tọrọ tí yóò kàn bá wá délẹ̀ ẹ wá tí ó mọ ọ̀ràn gangan ẹmọ̀rí tí ó mọ ọrọ̀jú bẹ́ẹ̀ sì ni iye tó kọ́kọ́ jẹ́ àmọ́ náà lọ́run tá a kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ níbẹ̀ ló ti ń fèlè. ìyẹn ló fa afárá Umar ibn al-Khattab ó ní ẹ̀yọ́ ọ̀rọ̀ ọ̀run kíkí man hafidhaha ó lẹ́ni tẹ́ ẹ bá rí ń sọ dáadáa wà á tẹ́ ẹ dẹ̀ rí ń mójútó ìró dáadáa dìínà ó ní ó lẹ́nu yẹn ti rí mójútó. wà á máa ń dọ̀ yá àhà ó lẹ́nikẹ́ni tẹ́ ẹ bá rí tó bá ti ra ìrún láre ibi tá à ń lọ rè o. Umar ibn al-Khattab radiyallahu anhu ó lẹ́nikẹ́ni tẹ́ ẹ bá ti rí tó bá fi lè kí ra ìrún láre fahuwa lima siwaha aghya gbogbo tó bá kù dé èèyàn máa ra láre kò sí ìjọjọ lójúmọ́ àjẹyìn ò lè jẹ́ ni tí ó lóhùn pé àmọ́ náà lórí ilẹ̀ àfi ká kọ́kọ́ bá a kó mójútó ìrún dáadáa ìjọ tí ìyàn bá ẹ bá ti rí ọmọ ìnáwó àdámọ̀ tí ìrun rẹ̀ ò bá ti máa dúró déédéé ẹgbà pé gbogbo àmọ́ náà tó kù lọ́dọ̀ rẹ̀ mọ̀ wá sọ́dọ̀ rẹ̀ o. mùsùlùmí mi ò máa ṣàṣìṣe àwọn àgbà àwọn ẹlòmíín tàn kí n kírun gan in fact wọ́n lámọ́ náà ju mùsùlùmí mi lọ wàláì wà ní àmọ́ náà. torí pé bí wọ́n bá ti lọ ń tú àmọ́ náà sí ká gbé nǹkan síyàn lọ́wọ́ ká wá rí ìgbà padà ká níyẹn nìkan làmọ́ náà lọ́dọ̀ tiẹ̀ ọ̀ ń tutù kùtù nìyẹn torí ọ̀gá àmọ́nà téèyàn máa ń pẹ́ láyé ó náà ní asàlá ó náà ní irun ó náà fọwọ́ Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ó ní gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tó bá ti ń mójútó ìrun tó ń sọ ìrun wákàtí márùn tí yóò máa fi ìrun láre ẹgbà pé gbogbo tí ń jẹ́ àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ ó ti rí mójútó gbogbo tí ń jẹ́ àmọ́nà ó ti ṣe kọ́lọ́kọ̀ bá kó ó súnmọ́ jù gbogbo nǹkan tó kù lọ. ajọ́ tí ń tó ta bá lẹ́ni tí ń ra ìrọ́lá rẹ̀ àwa wá rí àwa rò fún pé àmánà ṣéèkù náà aláàmà tó ń bọ̀já dé ṣéèkù sọ yíyẹ kúnra wà áàlì mọ̀ọ́lámà iná abdulaziz ibn abdullah ibn baz rahimahullah ta'ala ṣéèkù ibaz làwọn èèyàn béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ wọn làwọn mùsùlùmí mi ò mọ̀ sọ̀rọ̀ wọn làwọn èèyàn kan bẹ ọmọ lámà náà jà wá mùsùlùmí lọ torí ẹni náà gan kírísítẹ́nì ẹlòmíì náà ń bẹnu wa tó náà máa ń nírò lórí. yá tẹ́lọ̀ ni o tẹ́ bá gbé jẹ́ fún báyìí ìjọ tó bá ní kẹ́ wá gbà ìjọ náà lẹ́rìí gbà. àwọn mẹkáníìkì ni o tí mọ́tò yìí bá bàjẹ́ ìjọ tó bá ní ẹwà gbà ìjọ náà lẹ́rìí gbà. iye tó bá ra màtíríà náà ló máa gbé fún yín iye tó bá ra tó bàjẹ́ náà ló máa gbà lọ́wọ́ yín. káwá bíi lọ sí gbòbáàdì pé irú ẹni yìí àwárí àwárí mùsùlùmí gbogbo ń ta wá kalẹ̀ yìí gbogbo ẹ̀ ló máa ń jàǹbá. èwo lẹ́rù pé ká fara mọ́ nù wọn wọ́n ní ọmọ o. wọ́n ní jẹ́ rí ìjẹ́ rò pé ń pẹ́ àmọ́ náà tí o. àìnígbàgbọ́ rẹ̀ àkọ́kọ́ ìjàmbá àmọ́ náà láyé nìyẹn. ipò kọ́kọ́ tí ó rí àkọ́kọ́ kiri jọ náà àkọ́kọ́ ìjàmbá àmọ́ náà ni. sọ̀tẹ́ rọ́wárí tó wá ṣe nǹkan míì wọ́n lọ́gbọ́n ní ń dá kẹ́yìn náà lè wá gọ́ kẹ́ ẹ rò pé ẹ̀sìn ṣe kèfèrí sọ́lọ́ tí ṣe ẹ rò pé nǹkan gidi ni ẹ̀yin náà bá lọ rí dára wọn. àyìnbáyé lomi ìgbà tó fi eléyìí tàn jẹ. ṣé pé torí tó fẹ́ jẹ láti torí ẹ̀wọ́ lọ ni àwọn yẹn já lọ tí a bá ń jẹyàn wọn máa sáré gbà tó o bá nílé gbé wọn máa fún Ọwa nwa ń wá mọ́ náà lọ́dọ̀ àwọn èèyàn títí ó wá ń náà lọ́dọ̀ kékeré ló ti jẹ́ rí ọ̀gá àmọ́nà tí èèyàn máa ń pé náà làmọ́nà tó lọ́hùn àmọ́nà tó lọ́hùn dàrú lọ́wọ́ ó wá ń wá kórí bí ní eléyìí kọ́kọ́ jẹ́ ọ̀nà àkọ́kọ́ nínú ọ̀nà tá a fi máa ń pé nínú ọ̀rọ̀ tó ṣe ike àmánà ni ìwọ ni tọ́lá ọba tí ó dá tí ó rò wá lẹ́jọ́ lórí rẹ̀ tó ṣe pàwọ́ àmọ́ ń lérò pé bóyá àwa la láǹfààní sí àwa sì gbọ́dọ̀ láǹfààní sí. ìjẹ́ kí ni gánà ó ní àmánà tó fi ṣíbi níjà wa rẹ̀ ó ní pé àmánà ni ká mójútó àwọn oríkèéríkèé ara wa. ṣé ayé ojú wa dábí ìrìnà ìjọba àmánà mọ̀ ní mọ̀ ń bẹ lọ́dọ̀ wa. tẹ̀rí ta fi ń gbọ́rọ̀ yìí àmánà létí ìjọrọ̀ yìí ẹnu wa eléyìí tá a fi ń sọ̀rọ̀ àmọ́ ẹnu yìí lọ́dọ̀ wa ẹsẹ̀ wa eléyìí tá a fi ń rìn wa àmọ́ gbọ̀rọ̀ wa níbi tá a ṣe àmọ́ náà gbọ́yédé ẹlòmíì ò mọ̀ pàmò náà débi ẹ wà ní káràmbà ní aláìmọ̀tánmọ̀tán yóò wá a ah, ṣe mi mu nira ni ah, ìwọ kọ́ nira rẹ o ìròyìn tó kù àtà ìlágbọ́ yóò rọ lọ́wọ́ yóò mọ owó o ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé ara fún ọ náà ló ní ara ojú wa ta fi rí náà ọlọ́wọ́ ọba náà ló ní lóbi jẹ́sí àmọ́ òrojọ́ nípa ojú wa àròjọ́ nípa inú wa nípa etí wa àròjọ́ nípa ẹsẹ̀ wa nípa ọwọ́ wa kí ló fà á ni lọ́dọ̀ wa. ọwọ́ ọlọ́wọ́ ìyá ní nǹkan wa ní ayé.

oríkèéríkèé ara wa àmánà ni anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ẹja fún wa láwọn àpèjúwe bíi mélòó kan láti ọ̀dọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó ń júwe nípa pé àti àwọn oríkèéríkèé wa yìí àti àmánà ni. àfáwà Abu Hurairah radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in wọn lọ́gbàgbà wọ́ọ̀rọ̀ kan alànàbì sọ yìí pé àlàáìnú olùdarí ju adarí tẹ́sìlì ojú yìí máa ń ṣe zìnà. Ànábì ni wàlúkọ́lù ó ní ọkàn wa jẹ́ ìwé yìí ìyá ìdílé ọkàn náà máa ṣe zìnà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní fàzínà làílẹ̀ yìí zìnà tí ojú wa yóò máa ṣe. Ó ní àná anábàr ó ní kó máa lọ rèé wo tí ò tọ́ kó máa wò. Zìnà tí ọkàn wa ó máa ṣe òun náà ni kó máa ronú pa àbàjẹ́ tí kò yẹ kó máa rò. Zìnà tí ọwọ́ wa yóò máa ṣe òun náà ni kó máa fọwọ́ kan tí kò yẹ kó fọwọ́ kan ààrẹ ẹjọ́ tààrọ̀ rè anábùwà muhammad sallallahu alaihi wa sallam kàmáfi hadith ó ní la ayé ta'ala ahadukum bí mi xiyàtí min hadith la hawla wala quwwata illa billah khayrun lahu min an yamassa mar'atan la tahillu lahu ó ní la ayé ta'ala ahadukum fi ra'si bí mi xiyàtí min hadith ó ní ká mú bí abẹ́rẹ́ ká mú nǹkan bí ìṣó ká mú nǹkan bí àdá olóró ká máa wá kígbe ẹnìkan kan lu yín lágbárí kó máa wá gún kó máa rí ìlera anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní khayrun lahu min an yamassa imra'atan la tahillu lah ó ní kíru aburú báyìí máa ṣẹlẹ̀ síyàn ó lóore ju kó wá fi ọwọ́ rẹ kó lọ rè é fi kan obìnrin tó lẹ́tọ̀ọ́ sí ọ kó o fi ọwọ́ rẹ kó o lọ rẹ fi kán obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí ọ̀rọ̀ kí ló fà á àmọ́ náà lọ́wọ́ tá gbé lé lọ́wọ́ ó ní níta ní kó máa fi ṣe nígbà tó o bá ti fi ń ṣe dáà nígbà òbí ṣe òun sọ lórí ẹ̀. nasalullaha al-afiyata wa salama àti ẹ̀mí àti kọ́lá mọ́tà kọ́ ẹ̀ kó mọ́tà là wá. ìdí ni àwọn náà gbọ́dọ̀ wá ṣe oríkèéríkèé ara wa etí wa táàbà fi mọ gbọ́ nǹkan ẹ jẹ́ ká jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó là mọ̀ gbọ́. anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábì kọjá lọ ní àdúgbò kan. afáwọn abdullahi bin umar ibn al-khattab radiyallahu ta'ala anhu ó sì ń bẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam jọ́nà. àwa dé omi kan báwọn kan ti ń lùlù nù ń níbi tí wọ́n ti yìí anabi ò ṣe méjì a ah, etí mi ya àmọ́ náà ni. ìyín rojọ́ lórí ti ń bá mi gbọ́ anabi wa muhammadu, o anabi dẹ̀ mú ọwọ́ ó dẹ̀ kì í bọ̀ etí kọjá láàrin ibi tí ti Abdullahi bin Umar òun náà iṣẹ́ ànábì ṣe báyìí òun náà dẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ̀lé kí ló fà á nítorí pé ẹjọ́ tí etí ó rò lórí tó bá gbọ́ nítorí pé ìdàlùkìyàmù ojú dènà àti ibi ń wo nǹkan àáròjọ́ lórí ẹ̀ lórí pé kí là fojú wà yìí kí la fi ń wò ṣé n tó jẹ́ tọ́lọ́run la fi ń wò ni àbí nǹkan tó jẹ́ ti ìṣẹ́ tọ́lọ́run. ẹnu wà yìí irú ọ̀rọ̀ wo la fi ń sọ àáròjọ́ lórí lẹ́jọ́ pé ìlànà ṣé n tó àbí ọ̀rọ̀ ká sọ̀rọ̀ ká bá tẹ́lẹ̀ kejì jẹ́ ọ̀rọ̀ ká sọ̀rọ̀ ká rò pé àsọgbé là ń sọ bẹ́ẹ̀ sì ni àsọgbé kan ò sí kò sí téèyàn bá sọ táà ní rojọ́ rẹ̀ jọ̀ǹgbé ìlànà ìyá rẹ̀. ojú wa ọ gbọ́dọ̀ mọ dídú síyàn nídìí ju pé ọfin ṣe àbòsí ipò ọdún yàn ń ṣẹ́jú síyàn yìí wà láyé àròjọ rẹ̀ jọ̀ǹgbé ìlànà ìyá rẹ̀. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ìtàn náà gùn àkókò nígbà wa láti lè nárètì ẹ̀ púpọ̀ àmọ́ kákan wo bá a ti lè ṣe ń kékeré ní ìgbà fatihu maka ìjọ tá ànábì fẹ́ gba ìlú maka padà sílùú islam ọwọ́ tí wàá ba gbogbo àwọn ẹlẹ́bọ Abu Sufyan ọwọ́ wa bá ànábì sallallahu alaihi wasallam lẹ́ni tí ń ṣe bí ẹni ń bá wọn kèfèrí ìbẹ̀bẹ̀ ẹ á yà ànábì á ah, bẹ́ẹ̀ mà bọ́ ti tú àwọn ọmọ ogun rẹ̀ lẹ̀ sáwọn kùrẹ́sì ìran kùrẹ́sì kan ò mọ̀ ní sí lórí rẹ̀ mọ́ wọ́n ti bẹ̀ pa gbogbo àwọn èèyàn tán ẹ káwọn náà juwọ́ lẹ̀ anabi wa kéde man dakara dara abi sufiyan fahuwa amin man faala kada wa kada fahuwa amin wa man faala kada wa kada fahuwa amin anabi wa ni tọ́ yín yàn ẹ̀yin ọmọ ogun jẹ́rí báyìí níbi tó kú ti dé yìí àti ń borí wọn ẹni tó bá di ká ilé ilé ilé tó bá sọ̀rọ̀ nígbà tó lóun ò jagun mọ́ tó lóun fẹ́ gba ìsìláàmù bá ń ṣe anabi yẹn ẹ má pamọ́ òun náà ti di mùsùlùmí náà nù ó ní wẹ́n ní báyìí náà ẹ̀fọ́ náà lẹ̀ ó di ìran mélòó ìran méjì ànábì wọn gbà ẹni bá ṣe báyìí ẹ̀fọ́ náà lẹ̀ ẹni bá ṣe báyìí ẹ̀fọ́ náà lẹ̀ ẹni bá ṣe báyìí ẹ̀fọ́ náà lẹ̀ ó ní àwọn ìran mẹ́rin kan bẹ́ẹ̀ o àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ gbọ́dọ̀ fún wọn lẹ́yìn tí wọn tọwọ́ yín bá ti bà wọ́n ẹ lé wọn kẹ́sì ní kẹ́rì wọn mú ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ànábì ka ikirima ibn abi jahal wa ibn Sa'ad ibn Abi sare. àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ànábì nítọ́wọ́ yín bá ti bà wọ́n kódà tí mi bá sá tó wá kọ tó wá mú aṣọ kàábà ó wá lọ́mọ ànábì bẹ́ẹ̀ náà ní ẹrí kẹ́ tẹ̀jẹ́ rẹ̀ lẹ̀ sí torí kò ta ọlọ́run àwọn mẹ́rẹ̀ẹ̀rin. ó yẹ ní wọn bá ṣe wá àwọn mẹ́rẹ̀ẹ̀rin kiri nìyẹn. ìtàn yìí gò díẹ̀ ọwọ́ bẹ ni àkọ́kọ́ nígbà tọ́wọ́ ti bá ń bo lọ́wọ́ ti bá ibi kàábà tá ó sá lọ bí aṣọ kàábà ó dì mọ́ ọwọ́ àwọn mùsùlùmí ìbànújọ́ náà ńgbà wọ́n bá òun níbi lọ ibi tóun bá lọ tán tẹ̀jẹ̀ ẹlẹ̀ sínú. ẹnì kejì òun sáńtì ẹ̀ sísá tí ó sá ó rọ́pò ojú omi tí ó bá lọ. ibi títí ń sá pẹ̀lú ọkọ̀ ojú omi ó bá di pé atẹ́gùn àgàn bá ń fẹ́ lórí omi ó bá di pọ́kọ̀ fẹ́ dànù. ẹnìkan ni wọ́n bá kéde nu wọn pé tọ̀ níbi tọ́rọ̀ àyàfi ká bẹ ọlọ́run nìkan ṣoṣo gbogbo òta wa ò ṣeé pè mọ́ ń bí o ẹni bẹ́ẹ̀ ló ti wá ronú pé àwa ń tako Muhammad láti jọ ìjọ yìí àṣẹ ni tí ń pè òun nìkan tó ní agbàgbọ́ àtọ́ nìkan ló lè gbà wálẹ̀ á ó nílò ọlọ́run ọba ìmínà wa ń bọ fẹ́ àdéhùn báyìí o níbi eléyìí tí mo wọ̀ yìí tí ń bá ilé bọ́ńbẹ́ ń padà lọ́dọ̀ Muhammad lọ́ọ́ gba Islam pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ó bọ́ńbẹ́ ìjọ náà ó ti padà ó lọ́ọ́ gba Islam ó gba ìsìláàmù náà tán Anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ká yọ̀ǹda rẹ̀ níbo la wá ń lọ torí àkókò torí ibi tá à ń lọ sí jìnnà ó ní ọ̀rọ̀ nípa títí ẹnì kẹrin wọn káyọ̀tì lọ́bẹ̀ onáda abdullahi bin saad òun tiẹ̀ kí ló wá ṣe òun wá mọ̀ọ́mọ̀ ó ta'ala kò usman ó wá gbogbo ti ń bẹ́ ní ó wá di pé tọ̀ gbogbo àwọn tó kù kò sẹ́nì kankan tó ń kílèmù pé kéde yìí lòun mọ́ kálukú ti gbà Usmanu bá mú lẹ́yìn lọ́dọ̀ ànábì. a Abdullahi bin Saadi rè tí mo ní kọ́ wọ́n yín bàbá kẹ́ ẹ tí mo ṣe fi sojú a Usmanu lébi náà mo mú wa o ó lóun fẹ́ gbà ni ó sì lóun fẹ́ gba Islam Allah ànábì wa dákẹ́ bá ànábì ṣe wá dákẹ́ yìí bí ká lọ rè dídákẹ́ ànábì ànábì kí wọ́n implimẹ́ǹtì òfin àkọ́kọ́ tó ti gbélẹ̀ kí lòfin náà tọwọ́ bá ti bà wọ́n kí ni gáàsì kájà ká yanjú o. ó bá ní abdullahi bin sa'ad ó dúró síwájú ànábì bẹ́ẹ̀ bí usman ibn affan ó sì mú wa. alákọ̀ọ́bọ̀ di di ọjọ́ mẹ́ta ni àbó dúró láti máa béèrè lọ́wọ́ ẹni ibi ẹ̀ mẹ́ta ó wá pẹ́ àwọn afá mi lọ onímọ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ó ń wò ó táwọn sàhábà kí wọ́n ti ẹ̀ ṣe tóun ní kí wọ́n ṣe ànábì tójú iṣẹ́ náà ó gbé sára Abdullahi bin Sa'ad àwọn èèyàn ṣe nǹkan kan ó wá di sọ́ọ́ tẹ̀sán yìí. alágbàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wọn pé ah títí ẹ̀ ló ṣe iṣẹ́ yìí ò wá tètè jẹ́sìn tí mo sọ fún yín. ẹ ní gbẹ́ngbà tẹ́ ti di pé mò ń dára dúró lórí ọ̀rọ̀ rẹ̀ káàdì ṣíṣe ní ìsìláàmù tó gbà ní bá ti tètè convince mi ni ó yẹ kẹ́ ti mọ̀ káàdì ètè gbá wọlé bí mo ti ń dúró yìí mo expect yín kẹ́ tètè carry out operation ni àwọn sọ̀hábà rẹ̀ yára láàrin ẹ̀yìn gbọ́dọ̀ tó wá sọ̀rọ̀ tá a fi mú tá torí ọ̀gbọ́n ọ̀rọ̀ yìí wá. a ní ìlànàbì àwọn òpó yín bẹ́ẹ̀ ìwọ náà ò bá ti dọ́gbọ́n díjú sí wa ọba ṣe kí ni jọ̀wọ́ ọba ti dọ́gbọ́n kọ́ díjú sí wa anábì ni máa ká ànàlìnàbí yẹn ó ní kò tọ́ bá nàbí ọlọ́wọ́ ọba kan kó máa wá díjú sáwọn èèyàn sọ̀rọ̀ ìmáàlá torí pé àmọ́ náà ní lọ́dọ̀ ti tiwọn ojú ojú lásán ọlọ́nkọ́ ló mọ ẹlòmíì nínú wa ó ti fi ojú sọ̀rọ̀ ẹlòmíì lẹ́yìn ó ti fi ojú ó ti fi ṣe àkóbá lẹ́lòmíì ẹni yóò kàn mọ̀lẹ́ kọ̀ọ̀rọ̀ ònìyẹn mò ń ṣe ah kódà owó àti kéèké ọ̀rọ̀ pọ́kẹ́pọ́ kájọ́ kú òlé ní àti mọ̀ sọ pé tó ti bá ti díjú right kó mọ̀ pé tí mo mìnì rè tí bá ti díjú left kó mọ̀ pé tí mo mìnì rè á ní ìyá ẹ̀rọ tó lè àmẹ́rẹ̀ àmẹ́rẹ̀ ti ń bẹ lọ́rùn wa ó là ń jàǹbá yìí àwọn oníkèéríkèé ara wa jẹ̀mọ́ iná àmẹ́rẹ̀ àmẹ́rẹ̀ ni sọ́lá wa subhanahu wa ta'ala tí wa nípa pé báwo ni àtìṣe ṣe bákan nínú àwọn kan tí ń jẹ́ àmánà tó yẹ ká mójútó lórí ilẹ̀ ayé náà ni àmánà tó ti ń wá dáyẹ̀ òun náà ni tó ṣe pé òun wa máa ń sábà tú amaana sí kí ni nǹkan náà òun náà ni táwọn èèyàn bá ń gbé sí wa lọ́dọ̀ ni. ǹjẹ́ wàá máa gbé sí wa lọ́dọ̀ jẹ̀mọ́ ó o sí gbogbo ẹ̀ dáàsì rojọ́ rẹ̀ níwájú ọlọ́run owó náà gbé sí ni ilé kan náà kọ́ kalẹ̀ náà ni a mánéjì ẹnìkan ló ń tajà ló wá fi ṣọ́ọ̀bù rẹ̀ lẹ́sẹ̀ kí n tó dé ìjọba bá mi mójútó ṣọ́ọ̀bù mi àmọ́ náà ni ẹlòmíì ò gbọdọ̀ fẹ́ dé tí wọn náà ti rí pé bí ṣọ́ọ̀bù ẹni yìí ni wọ́n yà sí àmọ́ nítorí kọ́jà kan náà lẹ́jọ́ ń tà ó wá lọ́gbọ́n sẹ́yìn ká ẹ máa bọ̀ wá ṣọ́ọ̀bù tèmi náà àmọ́ náà ló ń jàgbá yàrá yìí kìyàdà nígbà ó ti jẹ́ pé ibi tí wọ́n yà àwọn táwọn èèyàn wà máa gbé sí wa lọ́dọ̀ ní dúkìá ní ẹ̀tọ́ ní property ní àwọn nǹkan tí yóò máa jẹ́ ẹ̀tọ́ wọn a máa mójútó. jẹ̀mọ́ níbi eléyìí ọ̀gọ̀rọ̀ wa àwa mẹ́hẹ̀ àti dàbí pé níbi táwọn ti délé ní ẹni tó kù tí máa ń pẹ̀lú àmọ́ náà yìí láàrin wa ó ti kéré. èyí tó yẹ ká máa wá ká máa àmọ́ yìí tún wá máa dé àmọ́ tún máa mọ̀ mọ́ adẹ́gbówó àmọ́nà kalẹ̀ ìwọ náà wàá torí kó ti nínú gbọ̀n torí pé sókò tí wọ́n ti lòkè ìwọ náà wàá sọ ẹ̀dẹ́ tó lè máa gba àmọ́nà ìjàmbá àmọ́nà wa ń lọ àìmọye lomi owó mọ́sálásí ó ti kó jẹ owó dáwà ó ti kó jẹ owó gbá owó eléyìí owó ìyàwó owó ọkọ owó àbúrò owó ẹ̀gbọ́n owó ẹbí owó ará àdúrà kádùrà ní oṣù wa máa ṣe owó olówó àtowó ẹni ọlọ́mọdé kan àgbákò lọ́wọ́ òfin wọn ẹ̀yẹ tó bá mọ̀ à tètè máa ṣàdúrà pé owó tọ́lọ́wọ́ ò ní fi wọn ẹ náà lówó tiẹ̀ amẹ́tòrí ká àmọ́ pàtàkì àmọ́ ẹ̀dọ̀ ló jẹ́ ká mọ ṣerú àdúrà rẹ̀ ọlọ́run àrí ìkànnì àwọn sọ́dọ̀ wa tí wọ́n ti lọ níbi tó bẹ̀rù àwọn náà dé ọlọ́run wá fi ìbẹ̀rù ọlọ́run tó ní lára àmọ́ náà ọlọ́run ti sànù rẹ̀ tẹ̀mọ́ òye kéde àti ilé ẹ̀ka kọ́rú ẹ̀kọ́ yìí ẹ̀ mọ jẹ́rìí ni mo ṣe wọ́n ní káwọn yẹn bá ti dé tọ́ba ti wá gbé nǹkan wá pé àmọ́ náà èmi ní five thousand àmọ́ náà ni èmi ní five hundred thousand naira àmọ́ náà ni èmi ní five million naira mo fẹ́ gbé sí lọ́dọ̀ akẹ́rẹ́mọ̀kúnmù lọ́ọ̀ sẹ́rí ọ̀rọ̀ àmọ́ náà abẹ́gbàmọ́ náà kò yàn jẹ̀mọ́ àáfàá ni mí kò rán ó ọ̀rọ̀ mi ò yé ẹ ṣéèkù ni mí kò rán ẹ àwọn ẹnìkan àwọn làtàtìlà kò ṣe kí ni jẹ̀mọ́ kò rán ẹ ṣéèkù kìíní kan àwọn làgbàlagbà kò ṣe kí ni jẹ̀mọ́ kò rán ìjàmbá àbáná ń lọ ọlọ́tún lọ́sìn ní gbẹgbẹgbẹ yìí ìjàmbá àmọ́ láwọn èèyàn fún mọ forúkọ ìjẹ́ ùsáàzù nì yóò sì máa fi ìjàmbá àmọ́ náà sẹ́gbẹ̀rẹ̀ lọ́dọ̀ ìjẹ́ jẹ́ìkù nì yóò sì máa fi ìjàmbá àmọ́ náà sẹ́gbẹ̀rẹ̀ lọ́dọ̀ ìjẹ́ dòkítọ́rù nì yóò sì máa fi ìjàmbá àmọ́ náà sẹ́gbẹ̀rẹ̀ lọ́dọ̀ ìjẹ́ ìmáàmù mọ́ṣáláṣí ẹni ìjẹ́lẹ̀ máa dé tó tó bá fi lọ wá ẹni àà ìgbà kọ́rùdù ní ìgbà ìnígbà nígbà àmàna jẹmọ́ ìgbà mọ̀ yàtọ̀ láàrin méjèèjì ṣe rí tá a bá pè ní kọ́rùdù ó dàbí ìgbà tá a yá nǹkan lọ́wọ́ èèyàn ṣe àgbẹ̀ ìyí tá a bá yá lọ́wọ́ èèyàn ó fẹ́ jọ pé bíi tiwa ni ìyí tó bá wù wá lálẹ́ ṣé níbi lálẹ́ ṣe sí. àmọ́jẹ owó tá a gbé síyàn lọ́dọ̀ pé ni ìjọba ilé ti pè ló ó ní bẹ́ẹ̀ bọ́ọ̀nà ní lọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kan bẹ́ẹ̀ tíráàbù ó wá gbé mọ́tò rẹ̀ sí ọlọ́dọ̀ ẹ torí kéjì rẹ̀ bá lè mọ́ nọ́ọ̀tù ọ́ ó tó káàkì ẹ̀wù kábúwálọ́mọ wákàtí torí pé kí ni àbọ́ọ̀nà ni ẹni ní kí wá wo pé àtẹ̀bá sábọ́ọ̀nà sí mi lọ́dọ̀ yìí mọ́ni mo fi orí tẹ́mi mọ̀ wá ṣe ni tẹ́ ẹ bá mọ̀ pé lè mọ ẹyá mi ẹnjẹ́lẹ̀ bá kó lórí yóò kàn dá sínú owó rẹ̀ ni yóò mọ̀ ṣe bísíǹsì tẹ́lẹ̀ bá kó lórí yóò dá sínú owó rẹ̀ tó fi ṣe bísíǹsì lọ òkúkú bá àbọ̀ọ̀nà àmájẹ́ òní pé ìjọba ọba ti wá dẹ́gbà láti sọ fún mi pé èyí nídìí owó mi jọba yìí pẹ̀lú ògbọ́n náà wọ́n gbòòrò rẹ̀ bẹ́ẹ̀ ni yìí ti mórí bọ́pò fi jàǹbá àmọ́ náà rí jọmọ́ wọ́n nígbà tó padà bá ti gbẹ̀yìn gbẹ́yìn tẹ́lẹ̀ ìkówó wá tó kówó ẹ̀ èyí tó kówó wá ìkókówó ẹ̀ tẹ́lẹ̀ náà tó kówó wá kókówó ẹ̀ ẹni ìyípadà wá ti kó nǹkan ló tún wá lówó jù ní gbogbo òlúgbà náà kí ló fà á ó ní fújú nǹkan òun ó lo ẹ̀kọ́ ìmọ̀ níbẹ̀ yìí àwọn kálámà náà ló gbà kódà ọmọ ẹ̀yọ́ ògbọ́dọ̀ máa gbọ́nà ọ̀rá ni tó kù nígbà mọ́nà lọ́dẹ̀ lọ́dẹ̀ ìjàmbá ọ̀sọ̀ fẹ́ ni ó ní ẹwà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn kèfèrí lásán lásán wọ́n kọ́ nǹkan sọ́gbà nẹ́bì wọ́n sì bá bí wọ́n ṣe kó sí lọ́dọ̀ ìyẹn ló fà á ló fi ṣe tu ṣẹ̀rí àná àmọ́nà tá a bá dé sí ìyàn lọ́dọ̀ ẹ̀kọ́ ti lọ́dọ̀ ó kọ́wọ́ náà sínú ibì kan ó sì ń tọ́jú ẹ̀ tó ti ẹ ká tọ́jú ẹ̀ ibi tó wá tọ́jú ẹ̀ yìí bóyá kúté wá lọ bẹ̀ kúté jẹ́ iná tẹ wá nídìí ẹ̀ ó tẹ̀ ń bọ́ bẹ̀ wọ́n kọ jáde èkúté ti wá jẹ gbogbo owó kò ní pé sanu islam nítorí pé àmọ́ náà lè gbélé lọ́jọ́ bá wa tọ́jú ẹ̀ láwí ó sì bá yí tọ́jú ẹ̀ ṣọ́bi tó tọ́jú ẹ̀ sí nìkan títí àmọ́ bo ni ó ti sọ tètè padà ká ní bẹ́ẹ̀ ti kó ogun kò tọ́jú ẹ̀ dáadáa àbíbẹ̀ ṣe ń tóbu òun bẹ́ ń na lọ na bí ó ti na náà ló ti wá dànù mọ́ lọ́wọ́ yóò sàn tọ̀mọ́ ẹ̀ nítorí tóun náà ti fi àbá náà ó ẹ̀ wá rí mi ọ̀rọ̀ ká pé ìwà àwọn èèyàn yìí àmọ́ náà táwọn èèyàn bá wa lọ́wọ́ tó kú bómi àti iná náà ọmọ kan. nǹkan ìjọba àmánà ni àmọ́ fi ń tá lórí rẹ̀. ìjábọ̀ ló ti jẹ́ alábílẹ̀ nìkan ó fẹ́ ralẹ̀ ẹnìkan náà ti fẹ́ tà àwọn àjọ tó gbàdúrà ìlú lọ fẹ́ san iye báyìí ni ìlú lọ fẹ́ rà iye báyìí mo fẹ́ rà. hànà àrùwà rọ̀mẹ́tàlì tẹ́mi àti iná gbọdọ̀ kẹ́kọ̀ọ́ àwọn ẹ̀rọ mi. àwọn àgbà kan anábọ̀ Muhammad sallallahu ó lẹ́ni tó wá ralẹ̀ ibi tó wá wúlẹ̀ tó ń gbẹ́lẹ̀ wọ́n ṣe gbé góòdù kan jáde nìyẹn wọ́n gbé góòdù jáde báyìí pé ah góòdù lélẹ́yìí ah ilẹ̀ ni mo rà ìlà góòdù jẹ́mọ́ ó wò ó níwò bá mọ́ ọ́ náà lọ́wọ́ lórí ó wá lọ́dọ̀ ẹni ó talẹ̀ wo ó bá ní ah, ilẹ̀ jẹ́ ẹ̀ta fún mi ibi tá títí ẹ náà inú ẹ̀kọ́ yìí bẹ́ẹ̀ kọ́ sí lára sí wa tán èyí tí ẹ̀dá ni pé àkóní irọ́ o irọ́ o ìjọ mo ti talẹ̀ fún yín tán bá ná talẹ̀ fún yàn àti ilẹ̀ àti tí ń bẹ nú ẹ̀ òun lẹni tó bá ra ni ó máa ni ó máa ní irọ́ ẹ̀yin lẹ́ni nǹkan yẹ kan yẹ mọ́jú ó tọ̀nà sí mi lọ́rùn tó ń tó dànù kìyà mọ́ ìyẹn náà ni ìwọ lọ́ọ́ bẹ nǹkan àyẹ̀tọ́ lọ́ọ́ fi ralẹ̀ mọ́kúnmẹ́mi náà níjọ́ tó dànù kìyà mọ́. Tẹ̀mọ́ kájúgbérú ẹ̀ wá gbogbo èmi àti yín. Tẹ̀lú bó ṣe ra lẹ̀ tó bá bẹ̀rẹ̀ náà, a ní àà bí ìdẹ̀bẹ̀ ra lẹ̀ lẹ́wọ̀ wà lórí ìrájá. Àjẹ́fà sí máa jẹ́ òrí rẹ̀ ìgbà àbáta kù. Kẹ́yìn bá máa fẹ́ yàtọ̀ sáwọn ẹni síwájú wa tí wọ́n ti lọ. Ìjẹ́ tí ọ̀rọ̀ tá àwọn wù ìwọ̀n àmọ́ rí yẹjú. Ó padà bí jẹ́ tọ́jú bọ́rọ̀ yìí dé yìí. Láhùn ọ̀rọ̀ ẹ àwọn tọ́lá tí n bá sì tà èmi ti tà á jáde gbogbo tí n bẹ́ẹ̀ náà náà sí ní mo ti tà ẹni bá ní ó da ẹ mọ tá a ṣe ìwọ tó ọrọ lálẹ́ àti ìwọ tó talẹ̀ ìwọ tó bímọ ó ní mo bímọ èmi bímọ ọkùnrin ìwọ ń kọ́ èmi náà lọ́mọbìnrin oníjà ti parí ẹ̀yin méjèèjì ẹ fọmọ yín fúnra yín àwọn ọmọ òun ni ẹ wá fowó yìí ṣe sàárà fún tẹ ẹ bá ti ṣe sàárà fáwọn méjèèjì èyí tó jẹ́yàwó àǹfààní jẹ òwò jẹ èyí tó jọkọ àǹfààní ìtìwọ́ náà òun náà ṣe kí ni. òun ló jẹ́ jẹ̀mọ́ ẹ wo ọ̀rọ̀ àmánà níbi tó lágbára dé ẹ wo ọ̀rọ̀ àmánà níbi tó lágbára dé kálukú ń bẹ̀rù àlìkíyàmọ̀ wọn ni èmi àti ìyàwó ọ̀bẹ̀rù àlìkíyàmọ̀ tiwa mọ́ àwọn jàǹbá àmánà bá ti rí ni níbi tó burú délé ní ẹlòmíì mọ́mọ́ dànù gbèsè báyìí nítorí kó lè jàǹbá àmánà nítorí kó lè jàǹbá àmánà gan ní irùngbọ̀n àìmọye àwọn irun gbọ́njúlá ṣe maslaha. ẹ̀rọ àwọn èèyàn tí ó mọ lọ́dọ̀ ẹ̀rọ náà ló lọ́dọ̀ rẹ̀ kí ó sáré ọmọ fi rùn gbọ́nlẹ̀ àti nítorí kó lè ráwọn ọmọ sàárì ìgbà ni yóò dé padà mọ́ olúdìdọ̀dí náà ló tún máa ṣe nàìjíríà. yóò tó yóò ṣe ìjọ aṣokoto ni ó ń lòkè sófésófé àti nítorí kó lè rí nǹkan gbà lọ́dọ̀ wọn ni. àwa tí wọ́n ń dọ́gbọ́n fi ìjọsìn ọlọ́run nítorí ká tún lè fi jàǹbá àmọ́ nàdá tó fi wá ń ṣe a máa fi ìjà àbá ìjẹ́ ìsáàbù ìjẹ́ déhù a máa wá fi jàǹbá àmọ́ ní àwọn èèyàn tó máa ń délé wa lọ́wọ́ ẹlòmíì torí pé òun ní nǹkan àgbà lọ́dọ̀ brọ́dà nítorí àdàkùn ẹ̀yà mi ní kíní kan thousand tí ìyún bá wá ya lówó tán tóró ti mọ̀ pé ìyún ò tó bẹ̀ kó sọ gbangba àbí nínú ló bá ti rò pé à ah, ẹ̀rí pé òṣàdù kíní ọjọ́ ah, ah, ya sí lọ́bù à à òṣàdù à àwọn àfa àmà mójúkò fún wọn ni à irọ́ o àwọn àfa ló gbọ́dọ̀ mọ jàmbá àmọ́ náà gbọ́dọ̀ mọ jàmbá ẹ̀fọ́ àgbọ̀dọ̀ wúkú nǹkan wọ̀nyí àgbọ̀dọ̀ máa ń sọ ìjà àfa àyè máa ń fi jàmbá àmọ́ náà ìjẹ́ òṣàbò àìmọ́ di jàǹbá àmánà ìjẹ́ gbogbo tá a bá jẹ́ àgbọ̀rọ̀ mọ́ di jàǹbá èmi lọ lórí àwọn àbúrò mi èmi lẹ́gbọ́n wọn àgbọ̀rọ̀ mọ́ di jàǹbá àmánà agbọ́dọ̀ mọ gbé àmánà àwọn èèyàn ká máa dá padà sọ́dọ̀ wọn. àmọ́ jẹ́ rọ́rọ́ àmánà yìí ká ní kó ti bàjẹ́ débi ta ló wá burú dọ́dọ̀ àwa àsìkò tó fún wa ti tó àmọ́ ẹ̀yẹ sáré mú ọ̀rọ̀ yìí ìtàn náà pọ̀ ó là nábì sọ nǹkan méjì fóun ó ní kan nú ẹ̀ ti ṣẹlẹ̀ òun wá ń retí kó ṣẹlẹ̀ kí là nábì sọ ànábì sọ pa àmọ́ náà pé tó bá yá àmọ́ náà ó kú lórí ilẹ̀ ó sọ ń pa alukur'an ó lórí ilẹ̀ ibi ó wá fẹ́ fi pé tẹ́ńpẹ̀ lámọ̀ náà ó ti ní orí ilẹ̀ ó wá ń ṣàlàyé ọ̀rọ̀ yìí bọ̀ àkókò nígbà ó wá débì kan. ọwọ́ ni ọkọ̀ ìbọn rọ alẹ́ yẹn jaman àdìsí ń bẹnu sahih muslim. ó ní èmi òṣèré kọ́tù ibi ìlú yaman ó láwọn àti ìlò gbèsè ayé kan rí. ó láwọn ìgbésí ayé tá a lò yìí ìgbésí ayé tí òṣèré bá rìn fáàsì ó ní ìgbésí ayé àsìkò anábùwà muhammad sallallahu alaihi wa sallam. ó ní jọ́ náà táwọn abájọ́ ṣe bísínẹ́sì èmi òṣèré bá rìn yaman ó ní mi kí n kí ẹ ó ní kódà kò bá jẹ́ yahudi yẹn àwọn nasara níyà ni bóyá ó jẹ́ Júù ni o àbó jẹ́ christian ká tó mọ̀ wá sọ pé mùsùlùmí ìjẹ́ kí ló fà ó ní bẹ́ẹ̀ ni ó ní tó bá jẹ́ yahudi àbí nasara ni mo bá dá mọ́ náà papọ̀ mo wá gbádùn mílíọ̀n kan fún kóbi ṣe bísínẹ́sì ó ní tọ́jú tó ìtọ́nù bá ti ẹ̀fẹ́ lò ó tó fẹ́ jàǹbá àmọ́ náà ni ó ní tó bá ti ń gbọ́dọ̀ pásítọ̀ wọn ní ṣọ́ọ̀ṣì tí tí lọ rè ń sọ̀rọ̀ ń pa pé mo gbà mọ́ ẹ̀nà lòun lọ́wọ́ ó ní pásítọ̀ ni ó sọ fún un pé a ṣọ́ọ̀fẹ́ sórí ibú lọ rè bẹ̀tọ̀ ẹlẹ́tọ̀ padà. ó ní náà irú àwọn táwọn ń bá ó ní ká tiẹ̀ tún wá ní mùsùlùmí kú yẹ ó ní torí pé tó bá ti ń kí rẹ̀ tó ti ń gbọ́ wá sí òun náà ó ti sọ fún un pé àyè máa ń jàǹbá òlóyìn pátá ń wí ìsàhábí ànábì ni o. kẹ́ ẹ lè mọ pákókò tó ń sọ̀rọ̀ yìí àkókò tánábì sọ pé khayrun nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum. kálí mọ̀ pé nínú àwọn sẹ́ńtírì tó dáa jù lórí ilẹ̀ ó ní sẹ́ńtírì tó òṣèlú bá sọ̀rọ̀ yìí òṣèlú bá wá ìgbà tó ti lọ yìí ti wá lọ. ó ní àmọ́ gbà tèmi tèmi ó bá dòwò pọ̀ èmi ò lè bẹ́yìn dẹ́ǹbẹ̀ láyé ìsíndòwò pọ̀ o tí ìbá tiẹ̀ wá báyọ̀ dòwò pọ̀ wẹ́l bóyá bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí bóyá lágbájá àti lágbájá ìyẹn ni pé ẹ̀yin tó kù tá a lè máa bá dòwò pọ̀ á ṣẹ̀ṣẹ̀ máa ṣàyín ni láàárín àwọn èèyàn. jàmọ́ àsìkò wo ni ìwòsàn yìí bá ń sọ̀rọ̀ yìí lásìkò àwọn sọ̀hábà bóyá láyé lẹ́ni ta ló kù tá lè gbá mọ́ náà lé lọ́wọ́ ẹ̀rí búrọ́dà àti búrọ́dà onírun gan ó sì jọ yára wọn lówó kò sí ní bẹ́ẹ̀ san án wọ́n sọ ta bísíǹsì papọ̀ èrè pírọ́fìtì ó sì ti máa dé kò sì níbẹ̀ dá padà. káàdì ìkìyàrá tó lè àmọ́nà á àmọ́nà ni á sì rojú ọ̀rẹ́ jọ̀ ń gbéjà lókìyàmù. ọlọ́run ló wá mọ iye ìjàǹbá àmọ́nà yìí tó ti wá pọ̀ láàrin wa. ọ̀rọ̀ ti wá dé lẹ́bù pé ní asábà máa sọ kíní kan ó ní àbá kò sí béèyàn ṣe lè nírun ògbọ̀dó kò sì síbọ̀ tí ṣòkòtò rẹ̀ ti lè lò kètò tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ bísínẹ́sì mọ́jà nírun ògbọ̀ṣe lásìkò tá a tí òṣèré bá bá lè sọ eléyìí nínú àkókò yìí àkókò tá a wà yìí gan ló yẹ ká mọ owó ra wa dáadáa torí àìmọye là ń gbọ́ àìmọye là ń rí àìmọye ní tó ń ṣẹlẹ̀ torí wọn tó ọba gbọ́ owó ọ̀rọ̀ yìí lè mọ ìyí ọ̀gá ah, síbẹ̀ náà là ń bọ́ra àwọn wọ́ọ̀sì tó sọrí ah! ọ̀rọ̀ owó ọ̀rọ̀ afẹ́fẹ́ sí tí a bá mọ táwọn bọ́dà máa ń dẹ́wọ̀ bí méjèèjì yìí la hawla wala quwwata illa billah àti tó fẹ́ ṣe sáníyà ni o àti ní tí ò tí ìfẹ́ kan rí ni o láhàúlà àlàkù wọ̀tà ìlà ẹ̀rú ọlọ́wọ́ bó sì máa bàyẹ̀. jọ̀mọ́ àmọ́ nà ni ó kú bọ́lọ̀ ṣe máa wá ran oníkálukú wa lọ́wọ́ táàbì lè mọ́. ó ní pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a máa bẹ́ẹ̀ náà ni àti èmi àti yín kọ́lọ́ mọ́ṣá ràn wá lọ́wọ́ kó ṣe wá lẹ́ni tá a lè mọ̀ pé àmọ́ náà ọlọ́run kó sì jẹ́ kí àmọ́ náà yìí kó jẹ́ ká lè máa mójútó ẹ jẹ́ ká wo báwo làwa náà ó ṣe máa sọ ara wa. téèyàn bá jẹ́ ni kí máa ń pé ọba máa ń ran ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ wa Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́ni tí àwọn èèyàn bá gbé àmánà sí lọ́dọ̀ tó náà wá láníyàn pé òun fẹ́ pé àmánà ọlọ́run ọba máa ń ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run ó sì máa bá pé rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam gbà tó sọ ó wá sọ̀rọ̀ kan ká lè wo ibi tí ọlọ́run ọba máa ẹni tó bá fẹ́ pé àmọ́ náà tí máa ràn lọ́wọ́ dé. ó lẹ́nìí ẹnìkan wá bá ẹni tó wá bá yìí wá ló ní di alifu dinar ó ní di one thousand lọ́wọ́ rẹ̀ ó yá o owó sì dá padà lákòókò báyìí báyìí ó ní ìtọ́ béèrè yìí láǹfààní àti lè dá padà ó lówó dá padà kí n tó o jẹ́rìí rẹ lórí ọ̀rọ̀ yìí ìjà méjì tó pọ̀ ó ní a ah, káfa n bí ṣahida kálẹ̀ lẹ́rìí lọ́n wa ọlọ́run ọba ti tó mi lẹ́ni tí ó jẹ́rìí mi mo ọlọ́run ọba jẹ́rìí láàrin àti ní a ah, kò ọlọ́run jẹ́rìí ok ó ní ọ̀dà mo ti gbọ́ lọ́ọ̀rẹ́ mú gàrà ń tọ̀ wá a lè mọ kafàláhù ni ní wákìlà oníkáníkà rántọ̀ náà lọ tún wá ọlọ́wọ́ ọba mi ti tó mi ní rántọ̀ ó bá ní kí lọ wá fẹ́ báyìí kí tí mo fẹ́ rà ní pé tí mo bèrè lọ́wọ́ rẹ̀ ṣọ́ọ̀ṣì lọ́ọ̀ dá padà mo ti sọ fún ọpọlọ́wọ́ bá tó mi lẹ́lẹ̀ yìí ọlọ́wọ́ tó mi ni jọmọ́ ó tó mi ní jọmọ́ àkókò wí mọ pé àmọ́ ọlọ́wọ́ ó sì dùn náà ó bá tíráàgù kúrò nínú ìlú tó ti lọ lè gba nǹkan yìí lọ́wọ́ ẹni náà. ó gbà bẹ́ẹ̀ ó lọ àkókò tó wá dá wa tó ó wá fẹ́ fi àmánà yẹran ọlọ́kọ̀ sẹ́ni tó ní padà pé àdéhùn tá a ṣe ti tó ó bá dé gáréèjì ibi tán ti máa ń gbọ́kọ̀ kò bá sọ́kọ̀ lẹ̀. á kí yóò mọ̀ gbọ́dọ̀ kọjá ìní àdéhùn mo ṣe á kó mo ti wá ṣe báyìí ọlẹ́ni bá ronú wo bá ní ẹ̀dúró níjọ́ tí mi àtẹ̀rì mi ládéhùn ó ní ta lẹ́lẹ́rìí mi mo ní ká fọ Allahu bí ṣahida ó ní ta ni gàrọ́tọ̀ mi mo ní ká fọ Allahu li kafila ọlọ́run bá ti tó mi ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ òun ní mánì sọ́lọ́run ọba ni ó dẹ̀ tún sí ìrò ká máa ń kù lórí rẹ̀ irú mánì sọ́hun lòun tó ọ̀nà ìjẹ́jẹ́ mi náà wà ló lè rí ẹlẹ́ni bá lọ rí mú igi ó bá ṣẹ́gi igi náà wúwo dáadáa ó bá la inú ẹ̀ ó wá kó one thousand dinar ó wá kó o sí inú igi tó ṣe bí àpótí ó wá tún fi lẹ́tà lé e lórí kéde lágbájá ọmọ lágbájá owó rẹ̀ jọ sí owó rẹ̀ o àdéhùn mi ti pé àmọ́ wọn ò rọ́kọ̀ tí wọn ò fi rán mo wá mọ̀ọ́mọ̀ jù sí wípé ṣe bọ́lọ̀ ni wọ́n gbára lé kọ́ fi dé fún mi èmi náà wá gbára lé ọlọ́run lẹ́nì wípé kí owó yóò sì dé ọ̀dọ̀ rẹ mo sì mọ̀ pé yóò dé ọ̀dọ̀ rẹ lágbára ọlọ́run. ìjọba ọba mọ̀ fi ràn àwọn nǹkan táwọn ẹni ìṣíwájú wọn máa ń ṣe ẹnì pé lákòókò wa lẹ́nu yóò máa dàbí ìwà gọ̀ọ̀nì àti ìwà òpònú àbíwẹ̀kọ́ yóò ti máa jọ nìyẹn nítorí pé dáadáa ti tẹ́kù lára wa ló fà á dáadáa nìyí ti tán lára wa nì irun yìí bá nìyẹn ti tán lára wa nì kọ́lọ́ mọ́tà sàánú ẹnì kọ̀ọ̀kan wa ẹni bá gbé ó bá gbé lọ síbi omi ó bá fi rán ọkọ̀ omi ó bá lọ ẹni tó wá ní nǹkan yìí náà òun náà bá lọ rèé dúró níbi ibi tọkọ̀ ti máa ń dé pé ah tọkàn ní bá ti dé àwọn tí obìnrin òde òun náà bá retí ọkọ̀ ọkọ̀ kankan òde. ibi tóun náà ti wá lọ nígbà èyí ah, ọlọ́run ló ti gbára lé ọ o ẹni níwọ̀n lẹ́lẹ́rìí o ọlọ́mọ sáànà mi lọ́wọ́ jẹ́ rí ẹ̀tọ́ mi gbà á ní wákàtí wọ ẹ̀gbẹ́ ló kàn níbi àpótí kan ní kí wá lélẹ̀ yìí á ló bá gbé ó gbé lọlé ó gbé lélé báyìí báwọn ìyàwó kan gbé báwọn ìyàwó gbé ah, ẹ wo mo kàrá kó tí ìjẹ́ bá ṣe fi dáná àbẹ́sà fi ṣe nǹkan ẹja àgbà kó wọ́n tún wá bá bá one thousand dinar A tún wá bá nóòtù lórí ẹ̀ tó wá látọ̀dọ̀ ẹni à ó wà ìyàlẹ́nu pé báwo ló ṣe jẹ́ ó ní ọlọ́run mọ̀ o ọlọ́run sì tó ní gàràǹtọ̀ ẹrú ọlọ́run tá a wá wí ó ṣẹ̀ṣẹ̀ tún padà wá one thousand ó tún wá kó dání pé mọ̀ èyí tí mo kọsorí sórí omi ó lè ti bá omi lọ o ẹ jẹ́ kí n wá ẹni yìí lọ padà ó ti wá one thousand dinari ní ìdání wá débẹ̀ bí ẹ̀ṣẹ̀ yẹn ní a ìwọ tún rẹ̀ ó náà ni àdéhùn náà mo wá pé àwọn ìwé ni àdéhùn tó ní tí mo ṣe ni ọlọ́run ọmọ ti bẹ́ẹ̀ tó ọlọ́run tó tó olóòn ni gàrántọ̀ rẹ̀ ó ti wá yanjú gbèsè rẹ̀ nítorí pé jẹ́jẹ́ mi mo jòkó èmi kàn á kojú ọ̀hún náà ni nígbà tí sì ju mo sì bá owó bẹ̀ kódà mo tún wá bá lẹ́tà tó jọ bíi pé wọ́n ló kọ́ ó lèmi náà mo kọ́ àmọ́ kíkọ tí mo kọ́ ẹ̀rú tún wá ń bà mí pé àbí kò dìlíva sí ọ̀dọ̀ rẹ̀ jọ̀mọ́ èmi àti ilé mi àwọn òmọ́rọ̀ àmọ́ náà báyìí mọ́ táwa náà bá lè fi ọwọ́ tó dáa mú àmọ́ náà wàláyé ọlọ́wọ́ bó mọ̀ràn wa lọ́wọ́ lórí ẹjọ́ ń bẹ lórí àmọ́ náà o anábùwà muhammad sallallahu alayhi wa sallam anábì ní tó bá dijọ́ gbé ìdàlù kìyàmọ̀ lórí abára sìráàtì nǹkan méjì kan bẹ tí ó mọ já àwọn ọmọ anábì ádámọ̀ bọ́ nǹkan lókun ẹbí ìkejì náà ní àmàna gbogbo ẹni bá jàǹbá àmàna láyé okùn bí ó ti là jẹ̀mọ́ láàrin lọ́kọ-láya àmàna lájẹ́ fúnra wa bàbá sọ́mọ àmàna lájẹ́ fúnra wa àkókò ni ò ní gbà wá gbogbo nǹkan wọ̀nyí láàárọ̀ dọ́lé lórí lórí rẹ̀ jọ̀ gbé ìdàlù kìyàmọ̀ ọkọ òròjọ́ lórí ìyàwó rẹ̀ péjọ́ pé ẹ̀tọ́ tá a ní kó ọmọ fún àmójútó tá a ní kó ọmọ ṣe lórí rẹ̀ tó pé ìyàwó náà sì rojọ́ lórí ọ̀rọ̀ ọkọ rẹ̀ ike ǹjẹ́ ìwọ náà ṣé o ní àtọ́ àlìkámìlà ìjọ ní hundred percent submission sọ́lọ́wọ́n bá náà ọkọ rẹ̀ tó o bá ti juwọ́lẹ̀ yẹn yẹn fún ọkọ rẹ̀ àmọ́ nàkan ìwọ náà jàǹbá yìí gbogbo nta lérò fún àbáṣà làyè rèé àmọ́ kókó gbà wá abẹ́lú wa wa. bí wọ́n ní ìwọ kọ́ra mi ìwọ àìsàn ìwọ díẹ̀ tá a rí sọ yìí ọlọ́mọdé àkùnwá ní àgbọ́yé rẹ̀ o tá a bá gbọ́ àgbọ́yé rẹ̀ tán múmúlò rẹ̀ ọlọ́mọdé àdúrà pa ní gbèsè ayé wa ọ̀sán ní ilàhùn mọ́lá abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi wa sallim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.